ana ita ne ko ogun yo me oke ane yurudu yo shi muharram ko so ona muharram ana luka so yini shane ane yurudu yo shi muharram 1438 odo ito abapa hijriya o shi ne hu september lolo thirty to first october sọ̀nà ọgọ́lẹ́bù inshallah so ọyí monday sí public holiday ọyí monday sí public holiday ọpọlọdọ ọyí monday torí oṣù òṣèké wa ọjọ́ kí nàìjíríà ṣe ń gbé ọjọ́ màgbọ́lámá bọ́wá mi lè tẹ́ àdákò náà ní ọdọ́ 2016 tọ́ báàbù qawlullahi ta'ala báàbù níbi dai ya dàbí rédíò kìtàbù tawhid ní aṣíyá náà yìí muhammad bin abdul wahab báàbù qawlullahi ta'ala فلما ما آتاهما صالحا فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون فلما آتاهما صالحا aba allah muduma sura ke di e qur'an aya ki 190 aba allah muduma salihan o ma yasayulu ja'ala lahu shuraka taki yiji ma mene o mola ma mo male du chene o mola ngojo fima atahuma ja'ala lahu ja'ala jijima mudu lahu ngojo shuraka amene mola bi mana e jijima ma tini da men mola ngojo abe jijima da mola ngojo le ma tini ti sebo ojo atoko atoya igijima jijima ma tini ti sebo ojo fi atahuma ihi le ni ko ti umale ma tini ti sebo ko ojo ola ke wana na uja ya gidei tabal kiwayo fi hadisi imam ahmad rahimahullah eh mai ni hin idan idan ka tuma malaku qala imam ahmad damu to takawuji le takawuji ibn hazm annabi sallallahu alaihi wasallama dabal kiwakubu hasan an samra mai ni hin abi hawa o ma bi aka ibilis ihe ọma bita na ibilis ba agwakwụrụ ọmalele chini bọmala ikpeli chini dọbata ọmalele takọmalikwu ọma ọdụcha gwane aka ibili ya aka nwa gini weke mmụọ weke chenkọma olikwu abọmakwu abiku majẹun ni taki ya ẹnu ru ọmọ ikwu ebi kẹrẹ ba weke muluki abdulharifi abdulharifi àríṣẹ́ àdéhùdọ́ bí àdéhùdọ́ ọjọ́ nù ẹ́ harris ohun ti udú ọ̀la mùmí tí ń dàṣọ bí ìṣìn ọjọ́ nù tí o máa dún nàkí alharisu rádá harisu àníkí dún nàkí alharisu kì máa àríṣẹ́ nẹ̀ because tí udú ọjọ́ mi ṣe tí o àníkí dún nàkí alharis àníkí dún nàkí haris ìṣẹ́yìn ẹ̀mdà mi di abdulharis bí màá na haris ìṣòdọ́ ọjọ́ ẹ̀mọ́ yọdún wúwo wa so ẹni èkì ebili gàtí ni mamudu kí mamudu ọmọlẹ́dọ̀ kí abdul harith tolu òun òun àti ní torí kọ́ ma ọma kí kí ṣáájú ẹnẹ múnẹ kí máa dúdú odó ẹwọn múnẹ wọn ma kàkí ni ìṣáájú ẹnẹ múnẹ ojú wọn jọ wọn ṣe abdullahi àti kí abdulrahman yẹn tó àníyàn kò wọn lùtàkì mamudu kí abdul harith rẹ ẹni jẹun kò hàn ẹlẹ́tẹ̀ bá ọmọlẹ́yà ayé ànọ̀rọ̀ ayé kìí jíjìn yẹn yẹn amele anya yele mo ku mo to mo to gani ya mudu ya fasamatu abdul haris unu bla ya mudu ma uluki abdul haris oma ya oraile amele akoku el kolo yoba ajumo jo to maini ali sallallahu alaihi wasallam ni to ala leba ididi kana zalika mi wahi shaytan wa amri idei wahi bili fa yi odayen shadu alikum so alkuma alkuma kade so hadisi gidai ma kola lugu isnadiun so ma ni hin isnadiun isnadu memelengi kile lopa i bukhari pa muslim isnadiun hadha hadith sahih al isnad wa lam yakhrijahu so ya na bebo kuma libogwa ma ni ichi bukhari pa muslim ba nga kaino ọ̀pá kàdísì máa ṣáàlẹ̀ ọ̀pá lẹ́yìn àdísì lè tọ́lá lè máa àdísì ọmọ ẹ̀mẹ́lẹ́yìn ṣe so ìnàbó ma yán ọlọ́ ọ̀nà ka ọ̀nà méjì àmá alhassan al-basari kọ́lá ibùn jarir eh? ibùn jarir yẹn ni alhassan al-basari ti káàkiri ni ọ̀làlẹ́ ti ìṣù yí àníbi adama wọn yí akọ̀làlẹ́ lọ́mọ ẹnu because àníbi adama ìtàbà ti sódèpọ̀ yọmọ màdánù wọ́n yà wọ́n yà àtàbà sódèpọ̀ yọmọ màdánù ẹ̀lẹ́kọ́ yẹ́nì àmì amọ́jà ẹ̀ àmì yahudu fámìlì sára wọn ojú akọ̀là mẹ́lẹ́ mi náà kàkínní iṣẹ́ ńkọ́jọ́ mọ́ máa dún máa mamu malẹ mamudu mọla ŋɔdzɔ mamudu laba di nɔdzɔ tɛ ya dodo mu tafsir ibn kathir volumtu ìṣẹ́nà làkè ibn kathir ka ìwọ́n mú olùka olùka ọlá bá ní ká ṣe hin oṣooṣi ọ̀lẹ́ kí wá kúgbó abbas dábàlù kí ibn kathir dọ́wọ́ yẹ́nì ẹ̀ ṣẹ́nà làkè wá abbas hin yọ máa ma ní adam bá máa mamudu mamudu sí abdullahi. abdullahi abaidullahi orúkì sí ajẹ́dọ́mọ̀ ta abẹ́dọ̀hùn lílá wà ti sàmíhìn abdullahi wa ubaidullah alkiwaye tafsir mun kasir volume 2 rẹ̀ ẹni ẹgbà dúkì bí ọmọ bá abdullahi ubaidullahi àmú dúkì dàbọ́dọ̀ ọjọ́jọ́ gẹ́nẹ́lẹ́ wọn ìṣà kún àmọ́ máa fi ṣá yà bí fọyọ sí ibùkún mọ̀lẹ́mọ́ ìtaka àwọn ọmọ alẹ́ máa lè kú àbíkú àdéhà yìí ní ìbílí yà kà máa kiri hin ìmá ṣàkí náà تسمياني بغير اللي تسميانه به لعاشا ما شاكل ودو منك ما يدوم با وما كده أما ما مما ناكون ودو ما يدوم ما يبا تقول لي يوم ما يكاكو وما هو منك لك أدنون تاكي آدم يعمل كي عبد الحارث عبد الحارث لك ما دواي تالتي سورة سورة سورة الأعراف هو سورة كاكيل سورة كاكولاوي جمعة يا كده تاكي يوجو أكينهم آه، هو الذي خلقكم من نفس واحدة تاكو يومو ولا غير مدوا ولا بوبا تجاي اي كادوجين ابا كده فلما تبشها حملت حملا خفيفا فمرت به فلما اثقل دعوا الله ربهما لئن اتانا صالحا لنكونن من الصالحين تو so, بينهم ابن عباس بينهم

نعم أكي بيانو يولا للبو إجوبا قال ابن حزم نبي يتكر أمكم ابن حزم ينهي اتفقوا ألو ما تدي على تحريم ابن ألو ما دي إيه أمي مالكم أمي مالني أغنى أمال أمينو أمي مال سالي أمي مالي لما كان Eh? àmì máàlì ni díẹ̀ tẹ̀ ìgbélé kó ẹgbà zámẹ̀ ni ìgbélé kó àmì sàhábì pàmì táàdì gbogbo à àbẹ́lẹ̀ máa àmà máa kà bá jẹ́ báyìí ni ibùn hazmi yẹn nìyí ẹnna máa dọ̀ ibùn hazmi gírẹ́ bá ẹgbà dókè bọ́ máa kí ibùn hazmi máa ṣáà dùn máa ń òun ṣùgbọ́n bòmọdọ àti ní spain yìí ni ó yálẹ yúròpù yìí dẹ bòmọdọ spain lẹ ó yálẹ yúròpù yìí dẹ ẹgbà ẹgbà zamẹ ní àmì sàhábì màá ju gbogbo ńlá máa pààyàn mú yálẹ gbólẹgbà amakpa mo dzi anɛ gbɔ lɛ gba ɔgbɔdɔ amemi wu duki do dzi anɛ gbɔ lɛ gba ɔnda amakpa masalasi ɛli tɔmɔ yi masalasi leji dɔmɔ teŋi ni tɔna tɔri sɛnta yi teŋu ma nya di bu k'i ani taadi yi gele gele lele masalasi leda ko mo tingi dia masalasi gina na tulu ja ne lei amili taati ju yu ju ko ba mi sahabele o ja ne ando bisma o mala ma lo bi yoyi so o mo si center ilimi yi o ja ne lei si si ja ne maka ilimi ya dini o mo si center so ama kwa ma kijura mi ami yahudu kwa mi nasara madoga ne mai o ma madoba ta o ma ma tuma bulu ma kona makene ne hina sha dini kòtàkì àtúgbògbò ẹgbà eh, um, abasid khalifin ẹgbà kama bí kò máa jọ ẹbí àná máa ṣíkọ́ ọ̀nà tó mọ ní adéyí tó mọ aboyi kú ma dàmá máa wọn dọ́mọ àgbàdé àmọ́ àgbàgbẹ́ níwá sáka mi yẹ ma máa mú yá nẹgbà àmì nàìjíríà àmì ma mi gọ́ọ̀mẹ̀ntì tọ́pù ma ama ọmọ mma mma ko yi ibi bene hɔ kata ne machine kuma do keke machine dumɔ ha o kɛlɛ ma de ke dumɔ ha until kuma dumɔ ha kɛrɛ bo yolo titala ma ma o na ma o ma guju litafi gabaliya litafi islam duke ma kini ami taabi fabi ma le ma ko yɔmɔ ye ba ma o guju ɛgba kama akpa do yɔ hɛ ma sama bolo ama ma mu da yɔ yɔ hɛ ba ma ma kpa kpari ɛgba in the history.

kame o ma lada yanu bɛ wɔbi aa yasi kuskuri onisi yedu kide ɔyɔ kemi do baŋɔ ɔyɔ kemi do baŋɔ ma ɛɛ eh, ugbo itsugbo akida maka ɖe nu ugbo ami ibada kpa amɛŋu ɛɛ eh, amɛŋu amalad amɛŋu gɛdɛ lɛ bɔbi awa matsana haluri kɔ abe ma le ne mɔ ibn hazm yɛ nini istafaku ala tahari ni kulli sin ma abɛ de ni la alo ama kpa tɛ de o ya ne lɛ e ka ba de kakini haramu ke turku ma dudungu ne o be ke adunga kene le sha dungi ki nyen nyen lele liwu yo yo du to ne ma kini abdi amri abdu amri adu amri de amri ya to jon tabi ya yesi turku ma kini abdu marju ki abdu amri adu amri ada kini abdul kaaba adu kaaba itu gba ma dudu ogele o du ogele ko ba ma ni haramu

adu ìṣehu rẹ̀ wọn adi adi adi ewu ṣe adi ṣehu ada ada níbi àṣẹ adúà níbi. ìṣehu lẹ́wọ̀n ṣe ewu rẹ̀ lẹ̀ ewu adi ewu so àmọ́ ojú ọ̀rẹ́ ẹ̀ ẹ̀ ẹ̀ e, e, yá adu adu kàába adu sehu adu kurani adu maka adu anabi adu mẹlaiku adu ẹwudu hm? adu ẹwudu kẹyẹ <laughs> wáyé ni ọmọ ashbah azalik ẹ tó ma wáyé ni haramu ṣe haṣa abdulmutalib wáyé ni haṣa ti kẹlima kuma adu wọlé kékeré ṣe ehi na hau ani wol keke o doye tuma do akini hi awa ko ke abdul mutallab de idio daga da wagala bu hmm yawo sita kuma ma ma wol keke o de ma ni hi ana kuma do abdul mutallab ani hi on shi o ko ya nabi sallallahu alaihi wasallam on shoma hashim hashim shoma abdul manaf manaf shoma kusai kusai shoma kilab kilab shoma murra murra shoma ka'ab kaab soma lu'ayl lu'ayl soma soma galib galib soma fahari sar soma malik malik soma oma oma nabr idai they are khulasatu nurul yaqin wa kadara dibili eh ya shakashia takada mukarratu iltin elita wa hashim min quraish wa quraish min arab wal arab min zuriyati isma'il so agdede maa ni yɛlɛ òun dun ŋa òun dun ŋa ɛɛ kaki ni adu ɛnɛ adu alimusala bi seun tɔ obilɛgɛ maa ni abdulayi bin abbas sɔsɔjala taala nu yɛ nihin falɛma tagashaha hamalɛt hamalan hafifan kumaka yɛni lɛma tagashaha adamu abi adamu k'o daki kpɔɔ. alaikum ah, odu abdulmutalab akɔla ojúmu eyo takada fatihul majid ɛn si taka abdulmutalab maa di nin maa jɛ abudugu ne dun ɛn da abdulmutalab jɛ ma ɛn di bul kiki lɛ òun bi nin ɛn di odu lɛ kuma jɛ ne lɛ jɛ gba òun ti ah, abdulmutalab li ana asluhu min obodiyati rakki. الرقة وذلك على المسلم أخو هاشم قدم المدينة وما وما شنابار وقوة أبو أبو تلاوما فهني كي أني كما دو عبد المسلم ومشادو يا دو بيشانو شيني كما دو أكال المسلم وما شيني دون كتني أدو مسلم أدو مسلم إيه oji oji kìtùkù wá dùnmù ńwé nílẹ̀ nílẹ̀ tí ẹ̀ tẹ̀ tá kùmà sí ni dùnmù ìtsàkínní ó dùn ìsìmóhùn pure ŋun máa dóhun yìí olùgbò yìí ń nu dú rí yìí nàlẹ́ sọmọ so àgìdẹ́ ni. so naam lamata ga adam ab adam ko ko ko boma oya ŋun ma hamalat oya ŋun ayi hunyo. Hmm? ibilisu olùkàkà wájú pé ibili ya فقال تاكد لي كما إني صاحبكما الذي أخرجكما من الجنة ومكي يجمده ومشان ولا مكو كمده ومشان أنا مكي كمده ب الجنة لتسي أني كم تالبوني أنا بليبا يجوك يجالي إلى بسالاتين òun wá wá kó bùkà kí ni òun kò mẹ́ sàmì àlàsí rẹ̀ ẹ̀ àndẹ̀kẹ̀tẹ̀ akùnrin àkàmẹ̀dù òbí họ bí àlìjẹ́nàtẹ́ ẹ̀tẹ̀kùnrin kàmẹ̀dù òbí àlìjẹ́nàtẹ́ ìṣòro kàmẹ̀kẹ́ àkàmẹ̀kẹ́ sàlẹ̀ gbéwù èyí tí a ní àwọlà ajá alẹ́nà lẹ́hu kọ́rùnà ìyè ilé mọ̀gálẹ̀ mẹ́rin ina maganin yanihi a mẹ́mà tabanilẹ́ni la'ájá alẹ́nà lóhù ọmọ kàmẹ́rẹ́ bí ọmọlẹ́ ọ̀nàyà kí ìgbà ńlẹ̀ ajá alẹ́nà lóhù kọrù ní ìgbà méjì ìgbà méjì ọgẹ́ tó àbẹ̀tí ìlì hmm? ní sí ẹ̀mẹ̀ ise àìlì nàbẹ̀ká ìlú ní maka màkàmọ́lẹ̀ àìlì ní sí rẹ̀ bí ma na yàyà jẹ́ wọn malẹ́ ọmọ àdúgbò yẹn bí yàyà àfẹ́kù ní yàyà jẹ́ wọn malẹ́ kí ìgbà jẹ́mọ̀ máa yẹyẹ bọ́tọ̀ níkà ọmọ alẹ́ ìlú kɔyɔ sukɔhu yà àwọn malẹ́kpa bi wala afaalenna wala na anyị y'a tumi abanayi n'an y'a tumi abanayi yà yi aliko ihumɔkɔ òun yà ahumɔkɔ yi yukawifuhuma òkò yà nyuma sẹ́mi yà wọ abdul ọ̀yà mẹ́múdù amaka abe ya ayyuti ahụ. makon talibo wani na marjo mata har abdul haris amma tiya maruki abdul haris amma bi makon da haris fa kharaja o ma alidu o ma na o ma ma o ma biya tan o ma alidu thumma hamala tiran wa yunyo fa ma wa yuwa karabuma fa qala mithla qawlihi o qala la kama yele wada kama fa ma ma ma ko ọmọ ilẹ̀ wọn tẹ̀hùn ilẹ̀ wọn lè fún ثم عملت الأبوية هنيوم فأتاهما الممدى بها لكتا فذكر لهما المرأة بمولى لكهما فأدركهما حب الولد taki ẹgbàlẹ́bà máa ń yíjú tó kúmá nọ́mà níjọ́ máa ń yáyé máa kúmá tàbí mẹ́ fọ́sẹ́mẹ̀ yáwó abdulharis kama kíkọ́ ìdálẹ́bẹ̀ kama kẹ́ mẹ́rin abdulharis kama kẹ́ gòdán ká náà yà mú yìí hàn ní. yọ̀fọ̀ zálẹ́ جعلا له شركاء فيما آتاهما takuma mu dungojo amene umola mama amene mola dungojo tiuma yan ko ina libi adama in ba ogalaku la ki tó dẹ̀wò dáa ẹni yẹn dákì má ti tẹ́bọ̀ ìsinmi má ti ní ẹ̀bàkà yìí kọ́ ṣẹ́ ìdí ọ̀kà mẹ́sà yìí àmúkọ́ṣẹ́ kan nẹ̀kú ọ̀kà làbí ẹ̀bàlẹ́ màá yàn ti bẹ̀rẹ̀ ní alùpàgbà wàlẹ́hù bí sẹ́nẹ̀dì sọ̀hí àdìsẹ̀ fẹ́ yóò ló ṣẹ̀ wá àni pàtàdé tìlùkù bí ẹni yìí ṣúrọ̀ ká àkùmàkálẹ̀ fi tọ́ àtìhì ṣúrọ̀ ká à

tí a fi nẹ́nẹ́ jẹ́ alẹ́gì dẹ́ anabi sọ nàá anabi sọ yọ̀hún òun ṣe adé anabi sọ yọ̀hún máa kẹ́tọ́ dá alẹ́ àdúrẹ́yìn ti máa ta ihà lẹ́bọ́ ìṣì ihà rẹ̀ ọjọ́ nù yọ̀hún máa kàkẹ́ ẹnẹ́gì dúdú ọgá ẹnẹ́ lẹ́kọ́ nẹ̀ máa kàkẹ́ ní ìhì ṣẹbọ tì mí ilá tẹun kìnnì já o máa yá lẹ́kẹ́ àmì ní alẹ́ dọ́ra fi ilẹ̀ aṣàbùdù tán gbogbo àyàn hàn yìí lọ́wọ́ kin ama adam koyan kuma sai ama mi mimma implication daga majini sama ya dole wala hubi sirri sahih hadith sai mun cewa ga kuma mujahid bi kawli la in ataitana salihan aw jo emene eme ye sayulu dunwa bi mana eje mo ma iki yanwa ke mudo ma ese ki kuge kola ashtako ijijima ma ci jumomi an la yakuna insanan tudegba ba koma, ma nya bi ki ma ci tune ya hidin toro yo ni ke yo no ble yo ke ama bi ki ma cho ne oma oma yo ne bi dane eh no no bo ble ma jange di na bo ble bo ma yi wu ma ma bi obala ina bo ma bi adawu na bo ma bi kabu ni be ma bi o ma wu ne jale àwọn la o ti bi ti ba ko saka bo ga ne ma àmọ́ tó ọgí ilẹ̀ máa ṣe anẹ́wọ́yé lọ́wọ́ lẹ́sìn àmájà nínú wọ́n ní máa ṣe máa náà kọ́nà máa máa túmọ̀ ọ̀nà ẹ̀ma náà alágùnrin ìjà lè gẹ̀rẹ́ bá yíyí ẹ̀nà mẹ́rin kí ohun. so kọ́gbà mọ́tò lẹ́bà in most cases àìtẹ́mọ̀ màṣá àìtẹ́mọ̀ màṣá ṣe yín. mẹ̀yìn ọ̀lẹ́lẹ́rẹ̀ nù. kaka bi jaya bi jaya kẹ́ ẹnìyàn jẹ̀tẹ̀ bí ọmọ ẹlẹ́rẹ̀ wọn so azrelamu ko jaga ni ginna kumi yurudu fihi masail al-awwal tahrim kullu ismin mu'abbad li ghayri Allah odudu ya do ya do nga ko ne chadu en umuna le wuyo yodo abudu kaaba abudu nabiyyi abudul wali e abdul wali jeyo o ne ne ke ya abdul wali ko adu wali o ne ne ke je amma da mai doyi ba laka ke ni eh abdulwali wanda ke nige ye ina yi ko ọ ẹ̀jì ẹ̀jì yẹ Mm. bóyá ẹ̀rẹ́ ìjẹ́ orí ààrẹ ẹni bá ní ìwò máa dé orí ààrẹ eré iná ya ní ààrẹ àdíjì ẹnẹ̀ni ẹnẹ̀ni méjàkì àdúwà ẹ̀hìn náà ẹ̀hìn Okay. Ngọ́n ni mo ń wọ́n ìbẹ̀rẹ̀. alwaliyu ne Qur'ani ne alwaliyu alwali ṣe abdulmọ̀lá akàrẹ ìdánù hmm? waliyu yake wá gẹ̀mí alwaliyu alwaliyu aleykum salaam. ó yẹ ó yẹ ó yẹ lẹ́wọ̀n. náà tọ́. aliwali yìí tó dún yìí ti pé àmúdọ́jọ́ ìdí àmúdọ́jọ́ yìí confam hmm? aliwali alimutaal aliwali yìí tó dún yìí ti pé àmúdọ́jọ́ láti mú dúdú pé àmúdọ́jọ́ yẹn bá láti jẹ́rìí ìkẹlá bàbá náà yí abdulwali àwọn lẹ́sìn yẹn gbọ́ aláwọ̀lì yìí tàbí ẹ̀ ń ilẹ̀ wọ̀lì yìí aláwọ̀ آه، من gari أنت ولي في الدنيا والآخرة أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد الولي الولي ايه ايه سورة ايه ايه سورة الشورى yes, she's doing a little like a So, ma ẹgba ti yẹ gba kò máa ń yá yìí wọn náà kẹ yìí ìdílé òun yà jọpọ ní àmà àràfẹ ìtàlù kété àmà àlùwọlì yìí ti àlìkí ọgbà wọn ọgbà ọdọ ọjọ́ kété yẹn lè dé àlékò ní òtò dáa lẹ àlùwọlì yìí dé bí ìkùrán kàkọ́ ọjọ́ ti àlùwọlì yìí tó ìdí àmì àtìmáwò láì lókùnà yẹ́wọ̀n náà yí àbdùlwọlì yìí lẹ́mú tàbátàkó so then الثانية كيف تفسير الآية أي تفسير أياما الثالثة كيف أن هذا الشرك ولا شرك يكو جوكا القرآن وما في مجرد تسميع إيه دكونا دو وما لن يلدوه لم تقصد حقيقتها إذا كان شرك أي شيء بوغ سيائم وما كان ونموين بمعنى أودو يوم يبورو عنو عنو منين eh tẹtẹtẹ akini adu ọjọ nìyẹn àti adu ẹ̀ ń abá nìyẹn. yila ti ashiriku fi mujarrad tasmiya ihu duka dungone enyamo enele sumo la ngojo mole imuda sinia ije boy se ko yon wer zaka ko dule so yile ma do ma do udi amma imda tauhidi tini to do yang ma tauhidi aka ri jage e udu ja da bena ajini owo ma ka nya ko ojo e jon ga ajini anya ko ojo aba yo so eh ito ojo eji wata eyi to na mini but am da lo ti o yen ni ojo yan na mini ngbo ke yan ko ye ni to mo le ni yan ni han eh yo alkidele ekel ekelle allah binta as-sawiyata to to ko jo kini ki selimune o ma onu bule as-sawiyata yiki ti yoko jibo ŋun maa ŋun ya kamo jibo ŋun mun nɛgɛ jimudu jibo ni asawi ala alizi xalaka fasawa ɛɛ e, suratul ala alizi xalaka fasawa de yɔ na eti amiru dago kɔkɔ ɛ ɛ ɛ ɛ da bɛ na ki woni ɛ e da bɛ na ki biani ɛ e da bɛ na kada wuna o o nɛgɛ ɛ da ni fasawa de yɛ eti ɛ da bo ni so kɔjɔ ki se lewo na eki tso ne ɔgɛnɛ lɛba minɛ الخامسة كل ذكر السلف ذكر السلف عم سلف عم مالك الوجو في بلي ما تشاريا الفرق بين الشرك في الطاعة والشرك في العبادة kakini akpẹrù dọmọ agbadé ṣírìkù ìwà àlèbọ máa ń ṣírìkù ìwà rẹ ṣírìkù ìwà àlèbọ yìí lẹ máa gbọ àlùkà ń ṣe ṣírìkù yìí kí àdùnnà àdùnnà àmà ṣírìkù yìí fà rẹ òun àdùnnà àdùnnà. gala inu raju bu babu kolu lahi ta'ala babu yake akwala lugu olojo ina te babu yi muna dawo walillahi al’asma’ul husna fada ruhu biha Allah ce na ginu duwa mai kwado kwa mudu ne wadaru ladina yulhiduna fi asma’i mɛkɔna abe kuma tu daba abe kuma tu gɔna daba ifamu dɔjɔ mo ma da yawa kari do suratul araf aya deli nyɔgbɔ mɛlɛ to ɛn e wa soji yuliki duna fi asma'ihi zakara ibnu abi hatim ibnu abi hatim shi duwa wala huwa ibnu abbas yani yuliki duna fi asma'ihi amma gɔna daba ya e hɔ ya de yushirikuna àbókù máa dodo ọjọ́ ṣiṣẹ́ bọ̀ ọ̀làdẹ́ o àbókù máa dodo ọjọ́ kò máa dodo ṣiṣẹ́ bọ̀ á máa dodo ọjọ́ ṣiṣẹ́ bọ̀ lè bí máa ná ó dó èkè máa ṣodo ọjọ́ kò ní kẹ́ da àwọn ọjọ́ àbẹ̀ àti ní ó dó ọjọ́ kò ní kẹ́ àwọn máa dùn tó dúlẹ̀ ọjọ́ bọ̀ lẹ́yìn. odukọ yọ odukọ oduki ma ṣodo ọyọ nu torí kẹ kẹmọ ẹmọ yọdu ọyọ ọyọ ọyọ ìfàní ọyọ gulóòfù ọyọ kápẹtì ọyọ òkúta ọyọ apáta ọyọ ọyọ olí ọyọ ọyọ ọyọ ọyọ àlìbọ hmm? ọyọ agáwù ọyọ àlìbọ ọyọ. Hmm? so amodu amodu ele odu eki ma de odu ojon ki ada ti pai ma na odu ojon edu ojo ilhadi fi odu ojo de alladhina yulhiduna fi amagu amagona daba odu ojo de aba ko de ki atu odu ojo tako eke mu bu take mu da ngone mm onua e wala le we onu ke chago ya mo nu wa jo fe ke chago ya ma jo fe we ka leju mo mi abokidoga na e papo wa kabane le dia kabane le we ke dunga buki doga ne ye ke dunga buki doga ne mo amu amu duwe gire eje ne kungo se ku me ata yon ka talu le ba ini buku kuma tu buku ma na ku belu ibo ku ma na ka ami de yele ku ma na ka e ku ma ka isi ni ni tiyan ba ine bo kidomo ki su yo yo ike ma dungo nga ma jo helele ìnàmọ́ àmọ́ bókù ma wọ́ ma mana kàtàkì mana àkíní ọgbẹ́ẹ́lẹ́ ma yìí àtsaba ní kì àtsaba ní kì àtsaba ní ọgbẹ́ẹ́lẹ́ tó ẹ̀ ń kùmà náà kàwé maka yìí alẹ́ yìí bá tó ìnẹ̀ bọ̀ ọdún mọ́ bá kìtù yọ ma so ẹ̀hùn máa dọ́ al-ilhad aslu al-ilhad fi kalam al-arab eh al-adul an al-qasdi wal-mayli eh ẹ̀tẹ̀ al-ilhad náà ara ti ọkà tó wa ọgọ́lọ́ fún ẹni wà á ń hùsẹ̀ mú láàtà min al-ilah màá mọ́ láàtà ló kóde pé hodú ìlà ọjọ́ wọlé ọ̀zá eh, ẹni òjì máa yọ ọ́nù bẹ̀lẹ́dẹ̀ màá mú ló al-aziz ọjọ́ ẹni kò jí máa ń tọ́pá. tó dọ́ ọjọ́ ipò kẹta àwọn nẹ lọ́nà edu jima ìwé jìnnà nílẹ̀ ẹnì kan máa tọ́ àti al-amash ìṣe kọlà wà á ní al-amash al-amash ìṣe kọlà ẹnì kan yẹn nìyí yídú kìlú na fi ha màálì ha màá dùn dábàá wíwú ọjọ́ ó gbé dé ọjọ́ dìbò nǹkan dẹ́wọ̀n. kyola ne kan ka hayi da mu i dudu mo zo duki ma shi dojon al'ama shi ne ka ma do ilhadi de to da ne kan ka gifa asma'ullahi husna ka kanne kanne kanne jalali asma'ullahi husna lele ina mu duki domo ko dole ba ma mu dunwe ke wuya de ju o dole bi amudu ka ko mojo wara asma amudu le dunwe ke wuya ya bi oyi tó àmúdú ọgbẹ́ni ẹlẹ́bàá yìí tùpẹ̀ wọn yọnu ẹ̀lẹ́kọ́ ṣẹ́ńkẹ́ ọdọ́ ọjọ́ inúdú ń àti ní àbọ̀ọ́rù adàkànyàkẹrẹ bóòlù ṣẹ́ńkẹ́ inda na yóò ẹ̀jẹ̀ ọdọ́ mú ìgbésà àkànyẹ̀ òun tó gbé ìtàgẹ̀ ọdẹ ọ́ kúrálẹ̀ ọmọ malimika ibn usaimin amada sani usaimin rahimahullah ibi ta fi alkọwa idul musula fi sifati lahi wa asma'ihi husna so àmú ojú èkìtì ojú ọjọ́ yẹ na takada duwa ka can eh takada eh, yanka yaka ne yaka hmm, bisi ka hafi takada ka hafi ka ne ma mai na gubi o takada ka bisi ka hafi yi kuma ci ka hafi pẹtẹpẹtẹ kuma pẹ gbogbo kuma tọgbọ mi ìyá pọ ka ẹdá pọ kẹwọn ka so àmọ takada ka hafi lẹlẹ mai na gubi o kuma ina ma tuma o la ìlú tuma kì yọmọ kẹnyà pọ fẹhùn pé kẹ ẹ̀ṣá lẹ́kọ̀ọ́ bèèrè yéèkì dúbìá kàáfì lẹ́yìn bá ohun ọ̀tún lè yí àbí ẹ̀lẹ́dẹ́ àìlúkú tọ ọgọ́ èjì gìrẹ́ ọgọ́ rẹ̀ ọ̀tẹ́gàdà àmúdó ọjọ́ lẹ́wọ̀n rẹ̀ amma ya gida yake adoctrinated yake nogare ika da tuma yau ne ìmúra gígùn yíkà du na àmọ́dú nàmọ́dú ẹ̀bọ̀ gidi ní ìmá ẹbí òun èmi ẹ̀lẹ́ àbọ́rùlẹ́ ẹ̀lẹ́ èmi mi òun èmi ẹ̀lẹ́ àrọ̀ṣìd ẹ̀ àrọ̀ṣìd tẹ́lẹ̀ àrọ̀ṣìd dé àmọ́dọ̀ yọ̀n eh so inamuzu alimuntakimu alimuntakimu neke awone pirimane yakaw deli mane wata dun hmm? kenele mane ki won jibelu ki aneke fini ye hmm. Hmm. so namo ìlànà àmúdó ọgẹ́ni lẹ́dìkẹ́ kọ́ yìí ọjọ́ kí máa fi yìí wọn tó ẹni tí ọ̀tá kàdá lẹ́ máa hẹ́hùn tatatatata èyí kì í túpẹ̀ pé kì máa túpẹ̀ ní ọ̀tá kàdá kà máa dọ́ àkíní dùáwù àdùáwù àdùáwù ìlàjì làwẹ̀ ká máa nílò ọ̀tá kàdá lẹ́ alìlàjì àdùáwù mìnà kìtàbí ọ̀túnà wàyẹ̀lì alìlàjù jùrùkọ̀ọ́ aliko yi gida ba takada adu'a wa minar kitabu suna yi kalo yau da gida yana bi peji yi peji peji kejin peji tiri mi yana la masumawu la alusuna a masumawu la alusuna yi original ga majore yi original original nga bi gida shi ke kpama ke ma kon emetụta ihe amụdụ ọjọọ makwa emụ macha na-ekwu allahu al'awalu al'afiru al'zahiru al'batinu al'aliyu al'ala al'muta'ali gbogbo ati al'afiru al'mubinu al'menanu al'waliyu al'maula al'nasiru الشافي مالك الملك جامع الناس نور السماوات والارض ذو الجلال والاكرام بديع السماوات والارض يتقوم شيا صبور في تالين ايجي مي ابا يبا ẹtí tí náà sọ̀bùrù àmúdé ẹlẹ́ ní mọ́ àṣẹ nǹkan sọ̀bùrù dé mi yìí kì àmúdú èkìdé yìí bá yẹn ni hìn ṣẹ́nkù á tí ni àmúdú kò ń kó yọ àpá ìkọ̀tàkàdá yìí má lè mi ìkọ̀tàkàdá yìí dẹ́gbẹ́ mọ́ta o sayid marudu bin wa alkahtan òun kì í sùn mùsùlùmù yìí yẹn abi má mọ̀dú ikú ayé bá yẹn ni hìn òun dúró házìí àtìmá wẹ́kẹ́ ẹ̀yìn awù ẹ̀sìn

kìmá ṣojú èkì dáṣì pàwọ́ lọ́jọ́ ń ṣe aláìbẹ̀rẹ̀ ayúkọ́ kìmá ṣojú èkì dáṣì pàwọ́ àmì máa lè mi ìṣà àkàgbé àtẹ̀hẹ́wọ̀n rẹ̀ nù a máa pa ìgbélé ọ̀dọ́ òdèlí mẹ́ta ọ̀dọ́ òdèlí mẹ́lẹ̀ yẹn ojú kìlẹ̀ wọ́dọ̀ yìí màá ẹ̀hẹ́ àbójú lẹ́ta màá ẹni kì í ṣe ọ̀rọ̀ mẹ́lẹ̀ ọ̀dẹ́ kì í má so atẹ́ni yẹ́ mẹ́lẹ̀ yóò rí jùlọ àkìdí ẹ̀má nẹ́nẹ́ yẹn bọ̀ fọ́gbọ́ torí kí bí wọ́n ṣẹ́dẹ̀ yóò tọ́ òbílẹ́gẹ̀ fíhì masáìlú kọ́ṣẹ́ kan ní kí ní fi ọkà sí ìsìbátul asma ìmúnú àti ní àti kọjọ́ wọn nà mọ́ọ́dú ó dọ̀ ọjọ́ ní ìṣe pàkó nà túnmẹ̀ nínú ó dọ̀ ọjọ́ ní ìṣe ẹ ẹ onúdúgẹ̀ kan wa ẹ àmì hùjẹ̀ ẹ̀dùn àtúrú ẹ̀lẹ́kẹ́ ẹ̀lẹ́ àti nínú èmi rẹ̀

ṣe na mo duka kọjọ ní 99 ojú ìkókà tí kú ìdílé mẹ́ẹ̀lá òkíkà tí kú ìdílé kà òkíkà tí kú ìdílé that is 99 àlékò ìnàmú dúlẹ̀ kọjọ ní ẹ̀dọ́mọ̀ tí ó ń kẹ́nẹ́kẹ́ ìdè má dé kẹ́ẹ̀tù kọ́nọ́ lè bá mo dúlẹ̀ kẹ́ àdí má nípa mo dúlẹ̀ dàkálà lè jẹ́nà níbi ẹwà dábà jẹ́nà ìnàmú bí ẹlẹ́dọ́mọ̀ bọ̀dísà so ìṣẹ́lẹ̀ kẹ́ẹ̀tì ìṣòdù kọjọ ní ẹ̀ yele mun ga kati ku do yoba ina luka yaba kanim sallallahu alaihi wasallam atinihi eh bi kulli ismin huwa laka samaita bi nafsaka aw anzalta bi kitabika inika do yake do rogule abeke ke dunga mushone aw ista'tata bi fi ilmi al-ghaib indika abeke ke bi maja ti hu ma ma jiwe ke maja nga ma nku hamudu ele so ro yona luka wale kam ta ka kideba

obi ogigo ti na oke kachi bụ ilili mike okpe adago ne ya akwado oge na nkani igbo ogo ne ka akpa akpa akpa bụya aka na ya duho <laughs> a ụka mele no ichola ichola elegide ichola ala akpa bụ akpabio ezanụ akpa bụ n'ụmụ ọka na aka mbe enwe kuma aka ama dɔ abiri dun si imu bere dun ni mɛ ba ɔna gbigbe lɛ ba ŋɔdzi wɔn yɛ hadisi ŋutɛ aya kur'ani ŋutɛ kako dɔ yɔ kɛ nana bɔti ne yeki kɔma ninety nine yeki sɛ kɔmɔn kɛnɛ dɔ nɛ do neke ma imu nana ta alɛ ni allahu ta'ala alɛ ɛkeji asani akɔnu ha husna amu dɔ yɔ lɛ tu dɔ mɛmɛ lɛ nise yi eyo dɔ yɔ lɛ kpakpo ɛliɛ malaki na takada ya ta amu dudu ko ma ba ubi ke gbo ya we didu wa ide amu awdo malaki ela ni aro kego yi ke bi ma na nke ego eh, le wani yi oyo ni na ba ni ma ka o ija ka ku se ko yo ta ti ba ma ni ke mo yo ma ja ki ọjọ́ tí a ṣe òṣè lẹ́mdà ti fẹ́ rẹ̀ ṣe náà máa ní kìrìtì ọdún ọjọ́ ní kọjú àpò nà ilẹ̀ ẹni ìgbà kìlọ ọjọ́ àpò nà ẹni kìrìtì ọdún lẹ́mọ ọjọ́ ní. ẹ òun àdọ̀rà ewu nà ẹ̀mdà ní àti ọjà àdọ̀rà ewu nà àmọ́ ọjà àdó nà pa má kà á lẹ́mọ ọjọ́ ní. tuntun dáa lẹ àmọ́ ojú ọgí lẹ ẹ ele akini iyo gele du se ku iki nete nete baya baya hadisi uma uma rejemi ubile ma yani hi tarku man arada min al jahilina mulhidin akata al amru bi du'aihi biha amonda tuturuke da module bi ojo ebi ẹ̀dà module bi ojo ebi aba ẹ̀dà module bi ojo ebi le ẹtini iki dasi payonke ẹtini ẹtini iki dasi

etini umma emi udu a ilimu du ya alim alimni ya alim alimni eh ya alim alimni ya amda riziki ya razak rizukni ya rahman irhamni ya gafar ghfirli eh ya mujib ajib da'wati eh wa gbe bi amune ne bi mi ba eh ya manan umunun alayya wa turanga mun ke ora simi to maani e du sadu ha gane le ekelle tarku man arada min al jahil jahilin al mufsidin ana du ki ti jahili ya du do ya goda ba du do jo gane le ba e ko na otinyo bi maana e e chen ko no gane le ni eh e chen ko no gane le ni e te ka ko ya ko wazaru e àtsọ̀là ọ̀jà àti mú ẹ̀fọ́ ìmúgbà ìyòwò ìmọ̀ àgbà nítọ̀ ìyàbò oúnjẹ adàfẹ́yà tó gbọ́ lọ́wọ́ ẹ̀kẹ́ lu alkham tasiru ilhad biha ọ̀nà kò nà á gbódàbà kó dọ̀ yọlẹ̀ àwọn ìbẹ̀rẹ̀ àdùn wọn ṣe wọn òun ti kàkí ni ó dé kì má ti ọjọ́ ìbùkẹ́ dà wọn yọ àbẹ̀kú dé kì sódò ọjọ́ kẹmúdù kẹmú dà má ọdún